kọ̀mọ̀ sínú pé jẹ́ mùsùlùmí kọ́ wá jẹ́ pé ẹ wà á máa ṣayẹyẹ ìpọ́dún hijira dé wípé tọ́ happy new year kí ni jẹ́ bẹ́ẹ̀. a'udhu billahi minash shaitanir rajim. ẹ máa send text message congratulations for this new hijira calendar kékin mo rò pé yé wa ẹnìkan gbọ́dọ̀ dán o wọ́n máa ti dán.